ṣe tó tẹ̀lé. Nígbà nígbà dáadáa yín ní ìfún, ó سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر tí mo lò pẹ̀lú aṣọ báyìí tí o bá bó ìjìká. láti ní kí ẹ má kiri lórí aṣọ tí o bá ti kọ́ba àti èsì kánú àwọn ìjìká yìí òun bá ti máa ń gbé ara mi wọ́n rí pé máa ń kọ́ba bákan ó fẹ́ bákan lẹ. àbúrò fẹ́ lọ. mo wà ní táìmù gbàdúrà ṣe mí o ṣàlẹ́ ìjẹ́ mú wa ń gbà aláàrẹ mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan jáde ọ̀nà yìí níjẹ́ mú wa ń gbà ẹni kó sì ń tẹ̀wọ́ àwọn olùkọ́ wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó wà á yọ á yọ. wọ́n ti ká ayọ̀ tẹ̀lé sọ̀rọ̀ àtàwọn àyè. wọ́n ti orí ti tẹ̀ lẹ́ẹ̀kan jù. Ìrẹ̀ bá ti tún wá fẹ́ lẹ́kẹ̀ẹ́ta ní kó sì kàwá. Ẹgbẹ́ ṣíṣe àṣẹ ẹ̀kọ́ sílẹ̀ èyí ìṣe akọni láyé tún gbọ́dọ̀ sọ fún mi. ok ó ní sùkúrù ní ìdílé ọdún wọn ti kọjú sí àwọn ọdún. wọn kò tó sùkúrù àwọn ẹ sọ pé ìtòkè máa ń kọ́. ó ní kí a ti kà á ní pé tí mi wọn á ti ka péjà ara wa lẹ́gbẹ̀ẹ́ yìí. ó yọ pé ni wá. pé sókè ni wá pé ìtọ́. mo ní kó ka owó yọ ọkọ sáfùrú fẹ kó ka ọ̀rọ̀ kó fẹ̀yẹ̀ sí i ó ní wá sí ìrànlọ́wọ́ àti ìlànà ìgbà. ah ṣé bó ní ó ní ó yẹ ọ ó sì kó yẹ ọ àbí èyí tó yá yẹn síra. wíwò tí wẹ́ẹ́ nìkan ló sọ̀rọ̀. aleykum salaam dara ẹ̀ báwa bèjì ṣé ìdòwú ni àbálàbà. sílẹ̀ ah, dé ni. Ah, kí ló dé à ń jà ní. táyé ńkọ́ mo rò pé ìdòwú àbálàbà ó ti dé ni. kò sí dé kọ́ wà lọ́nà wọ́n náà mọ́ múra kó mọ́ lẹ́sẹ̀ nìkan wà lọ́nà ẹ́ ẹ́ ó ní ẹ màdúrà wà lá mo jẹ́ kó ń challenge mi pé ẹgbọ́ adúmọ̀dá àwọn ilé ọ̀rọ̀ pè mí wá níbẹ̀ ní ní à nígbà sọ fún un pé àwọn láti mú sí àwọn tẹ́lẹ̀ pé àwọn fẹ́ sọ pé àwọn lè lo engine àwọn tẹ́lẹ̀ àwọn ó ní bá gbọ́dọ̀ àtàkọ ọ̀gbẹ́ oníbìkẹ́rà táwọn ní ní mẹ́sàn sí i náà pé oúnjẹ mẹ́rin pé ìlúkẹ́tà pé mi pè á tàná pé kí mo bìí àlọ́ lọ́sẹ̀ pé àánú mi mo bìí akúndé bẹ́ẹ̀ ní oní yẹ pé àánú ẹ̀ka kúndì lọ́dọ̀ àwọn bí òun ló kó wa. ẹ bó náà lọ́wọ́ kó wa ebi kí n lọ́wọ́ kó wa. bí kẹ̀kẹ́ náà fi táwọn ọmọ nílò ń gba owó pé ibi àṣetò fún àwọn oníbẹ̀rẹ̀ pé owó mẹ̀kínà ṣe wọ́n ṣe pé wọ́n mọ̀ ẹ wàá fún one thousand yóò. ní one thousand yóò fún ìwà mm-hmm. ìgbẹ́ àbí wọn wá ń pẹ̀ ní ìgbẹ́ láàrin. kò sọ iye owó kankan pé ó ọ̀sán ni owó mẹ̀ntínà ó gba owó mẹ̀ntínà sí fún kíná púpọ̀ rẹ̀ ẹ bí Umaru ṣe sọ fẹ́mi o mm-hmm. so kò sọ pé pé iye báyìí ni owó tó jẹ owó mẹ̀ntínà sí ọ̀rọ̀ àwọn omi ìdásún wa ó níbẹ̀ mọ́níkà lọ kó fún wọn mọ́tàlásí yẹn ẹ ti bá wà nísìnyí kò sí problem pẹ̀lú eléyìí hàn án. wọ́n ti clear kan mọ̀ nà tán. ọmọ yẹn máa ń nà tán ni àwọn. ó ní àmàlà ipò síbẹ̀ àbàjá gbẹdẹ bí wọn bá wọn kàn sí ìjọba. mo béèrè lọ́wọ́ kínní gan náà fáwọn ọmọdé yẹn pé bó lè po wa ni àwọn gbogbo ẹ̀ náà ni wọ́n ṣètò pé àwọn kan sanwó mẹ̀tíláṣì dáàbò ṣé. nígbà ní abẹ́sẹ̀ wò ṣe ń lọ àmọ̀ ìrìkú ìjẹ́ ìtàbáṣẹ́ ló ìjẹ́ ìtàbáṣẹ́ ló owó mẹ̀tíláǹsì lọ́tọ̀ one five owó epo. ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ kí àbámu ẹ̀jẹ̀ ẹ̀rọ àti ìrora bẹ́ẹ̀ wọn lọ́la wa ní ọ̀lẹ́. ìtàn ìbáyìí kì í tẹ̀síwájú. ẹ má tó mọ́ látàwọn ìṣe àwọn àbá yín bẹ̀yìn àbí. àtúkọ́ ń bẹ́ẹ̀ náà awùyá rahman wà áwùyá ṣe kọ́. kí ló ń ṣe àyè ẹni application ló ń yí. ẹ yá jẹ sẹ́ndì lẹ́kṣọ̀ èyí jẹ sẹ́ndì sí mi. táwa pàdé yín bẹ̀yìn. twelve thirty fourteen jẹ sẹ́ndì sí mi lórí whatsapp mo ti record ṣáàtì mi kò wá gbé wá. Ah, wọn náà ti wá record ẹ. ti download ẹ máa wà ní school fẹ sáyẹ̀sì èké ń dà sí school ọmọdé ṣẹ́ẹ̀kì mẹ́sẹ̀gì. nípa àti ìdẹ́wà fi iná pọ̀ kọ́ra kí sáyẹ̀sì ẹni tí máa dá ń bẹ̀. kílódé. ẹ kó sí náà pọ̀ àríjà tí sáyé sọ àríjà tí sáyé sọ náà ní ìjà ìjà kó sí ìjẹ́ kíláyé ti dàní àbí ní ìwé ìwé àti máa kó sí. ìyá máa. ṣáàjọ àbí ìyá wa bá yín bẹ̀rẹ̀ la. a kì í yan inú láti ọ̀dọ̀ títí láàbọ̀ orí kí n lọ. a kì í sáájú wọ́n mọ̀ mọ̀ yìí wọ́n mọ̀ mọ̀ ẹ ẹ jẹ́ pé ẹnjẹ́ ń gbé bọ́ wa lọ́jọ́ ọkàn wọn pọ́ọ̀sì ọ̀rọ̀ wa ní lẹ́kọ̀ọ́ ni. Ah. káṣán máa lo kíní náà wa ó bè kọ́ ìní. Ah, òun náà mo ń ṣe bá. kò wá sí ìlànà yín gbà lọ. Ah. kí ló ṣẹlẹ̀. ok wọn àkẹ́kọ̀ọ́ ìyàtọ̀ náà kí ẹ kí náà gbọ́dọ̀ ibi ibi náà náà ń jáde ẹ no àwọn tó bá ti wà bẹ̀ ti pẹ́ nù ah ìwé mi tó gbà lọ́wọ́ mi ó gbé fún mi má. ẹ àwọn ṣe bẹ̀rẹ̀ ni. Aleykum aleykum salaam wa rahmatulah. lónìí. ee wọ́n á rí. ọ̀gá sì àwọn ẹ̀ka disconnect yìí. ẹ ẹ sísá lérò ẹ ẹ nígbà lẹ́yìn àtọ́jú àlẹ́ yìí ọ̀nà àwọn padà dé náà. ó bá rà ó jẹ wọlé màá pàdé ọkọ̀ jáde ní gbàlọ́lá. òun ló dára kò wọlé gbọ́kàn jáde ó ìlú rẹ̀. tí a gba gbogbo nù wá ní méje ń dúkà òun jí gbọ́dọ̀ pé pàmò ẹ̀ ó ń tó ẹ̀ fọ́nà ẹ̀mí fọ́nà méje máa kù ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ á dé ìlú.

Abu Khadija Okedo káwọn ṣe program jọ kàwáyé pàdé sí káwọn ṣe lẹ́kṣọ̀ ẹ̀sìn náà sí wọn. ẹ̀ẹ́ sọ́wọ́ rẹ̀ náà. ok. a lọ bí akíkọ̀ wọn rọlẹ̀ ẹ̀ ní bàdàlẹ̀ pàtàkì jùmọ̀tà. ẹ̀ẹ́ àwọn náà bímọ níjọ́ bẹ́ẹ̀ tọ́sí ẹ sátọ̀dé. ẹ ọ̀nà àárọ̀ ní wàrà bíi dàpọ̀. Thank you. lọ sọ fáwọn. àmì ìjọ náà ta àjọyọ̀ láti àgbà láti ta fún mi. ok. àmì ìjọ ìjọ ìjọ náà ti wọ́n ta ìbá ti fẹ́ ìdílé o. ok. ọ̀pọ̀ àwọn àgbà. ọ̀pọ̀ jẹ nǹkan tó lóyún. Láyé àwọn bí wàá sá ọdún ẹgbẹ́ àwọn tó ẹ̀mí mọ́tà ń bèèrè tẹ́lẹ̀ ọ̀pọ̀ ìjọba á pè wọ́n wọ́n á mọ̀tì wọn lọ mú wọn. Àwọn ẹni tó ń bá ní ìdílé wà mí nígbà yìí. Ọ̀gẹ̀ bọ́lá ti máa ń yẹlẹ̀. Ẹjọ́ ti jẹ́ wọn wá sọ̀bù wa. Ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó wà jẹ́ra kájẹ́ lẹ̀ tó wọn wá sọ̀bù wa. Ọmọ tí wọn rán láyé. Òní wọn wá wá. Lọ́sọ̀rọ̀ ayọ̀dọ̀ mi ń jọ̀ ẹ̀dọ́ ìdẹ̀ ní ìnà bá bẹ̀rẹ̀ bá bọ̀ fẹ́ báyìí àwọn ti tẹ́lẹ̀ wọn àwọn ìgbà náà wọn àdọ̀bà wọn dọ̀rọ̀ láyé wọn ìgbé kò dẹ̀rẹ̀ wọ́n ètò àwọn àfẹ́ ìfẹ́ fún wọn ìdàpàdà àfẹ́ ah, mọ́ bínú o àbí akọ́dọ̀ bí ẹni tí àlẹ́ ìlàyé kọ́ ní ìlú àwọn àdọ̀rọ̀ rẹ̀ ti wọ́n àjọ bẹ̀rẹ̀ nínú àjọ ìgbà ìrọ̀lẹ́ òwúrọ̀ lájọ àdàpà nọ́mbà Ah, good job mọ́tò báyìí wọ́n lò. ẹyin mọ́tò bẹ́ẹ̀. wọ́n àwọn sẹ́ni kan abami ní ní ní ní ẹ̀ ẹ̀ pẹ̀lú ẹ ní Abdullahi Tosin. Abdullahi Tosin bẹ́ẹ̀ ni. àwọn ní mẹ́rin nọ́mbà. àwọn ah, ní ọmọ ní yàrá yìí o. yàrá yìí o. ó náà rẹ̀ rẹ̀ ni. ó náà rẹ̀ rẹ̀ ni. èmi ò ń polówó. ṣé àbúkọ̀já ń pè mí ní afálúmọ́ọ̀nù. Ah, mẹ́ta kan bọ́ abáyé ní sí o àtọ́jú ayọ̀ di òun ọmọ ká mẹ́tọ́ wà mú yìí yìí mẹ́tẹ́lẹ̀ ọmọ ká bẹ mú yìí ọmọ sọ́ọ̀bù wa ni òun pa yín sọ́ọ̀bù lọ ni sẹ́mi yìí ẹ̀ ó ní à ìlà wọn lápá àwọn àbúlá tó ń pa yín sọ wa bó ṣe wá rí wọn kàn bí àwọn kàn sí ra wọn ni wọn á jẹ sọ̀rọ̀ gan wọn á ní bọ̀dọ̀ wọn á dáfà tó fún wọn ìyàrá àkùnrin àyàn fúnra yà ní ìyá rẹ̀ rà ní. bẹ́ẹ̀ mo pé wọ́n ti yàgò fàdíjà ẹ̀ ní jẹ́mọ̀ ẹ̀ ẹ̀gbẹ́ jẹ́mọ̀ ti yàrá ẹ̀gbẹ́ ní ara ìdílé náà kọ́ ní ìdílé four plot káàkó náà ló rà ní ìfọ̀ ní ìdílé àwọn ọmọ yóò tí ì fún ìpàdé ní ẹ̀rí náà bọ̀dé nígbà máa ń bọ̀. ó fáyìn lẹ́yìn ah, brother tuntun ló ń sọ ọ̀kẹ́ sọ mọ́lẹ̀ yìí. àpò ọ̀sùn bí mo ìṣe sọ̀rọ̀ ọ̀sùn ni ọ̀sùn ni mẹ́fẹ́ ní kan fún olórí wọn ni a mọ mẹ́fẹ́ ní bógámù táwọn á kù lọ́la wọ́n ní mẹ́fẹ́ sí ìyá àwọn àwọn Okay. Okay. Ah, Amina. lájú mọ̀ sọ́yìn lájú mọ̀ ìgbàgbé ọkọ̀ fún ṣé bí i. yóò sì wọnà gbàgbà àṣìdá lórí ní. tó fẹ́ ilé ìjọ. wàhálà ìrọ̀lì.

于 Ibrahim gbọ́dọ̀ wọn tí Ibrahim wà hmm? irọ́ kò wá. Sáwà ẹ̀kú tẹ̀lé wa, ṣé náà tẹ̀lé wa? Ah! ọmọ dáadáa rí ma ọ̀la ìlẹ́yìn náà. òun lẹ́bi. lẹ́yìn náà àwọn náà wọ́n dùn ọdún náà náà kó lẹ́yìn ká ìgbọ́n náà kọ́mọ́tà mẹ́ta àmì àwọn ajá yọ̀ọ́ kó wọlé ilé ìlú jẹ́ ilé ìka bẹ́ẹ̀ fún ẹ̀yàn kan ní ìdílé tàbí títí mo ní nípa ìdílé ọdún. bẹ́ẹ̀ sí èyí bẹ̀rẹ̀ pé mi kò Ti yon dike, wala yon wapal ti gen. Wala yon, kou yon yon. Yon nan moun pou nan fanyan. Kou yon, moun moun yon yon. Moun moun moun yon pou yon pou yon. 선생님도 읽어줬다고 했잖요나 죽는다. 아, मेरा वृंदावन होना है है मेरे का है Kikali. Kikali kali. Kikali huwa feni. Kikali huwa huwa tangga da pun so. Aha. Musia tan. Musia gue dah pengen nasi lumba. Kalau ibu dah kira. Lumba ni tak pun deh. Hmm. Jadi ibu tu main job tu. Tu orang tahu dah. ó dẹ́rẹ̀ wọ̀n lè hmm, dá ẹjọ́ 哎，我问你，我问你。 wáṣíwọ̀ ọ̀rọ̀. ó náà rẹ̀ ìṣẹ́ ní ṣíwájú ìmẹ́. ẹ gbé wo. so tábò tán. ó fi ẹnu ẹ̀fọ́ rẹ̀. níbi wọ́n fi ẹ̀fọ́ sí fóònù. ọ̀nkó nídìí ẹ̀fọ́ kó tó ṣe rédíò àbí. súbẹ́ẹ̀tì súbẹ́ẹ̀tì tó kìlọ̀ fún mat bó lẹ́ka fún mat. àwọn àtàlólé náà fún mat. náà níbẹ̀ ló wẹ̀ ká. four thousand. náà wọ́n ta fún mat náà. kìlọ̀ wọn ta. tà. iṣẹ́ bẹ́ẹ̀ kìlọ̀ wọn ń tà. náà bóyá ma. ẹ mọ̀ o. wọ́n sì ń kó àníkún kó ẹ̀ fún ọkọ nínú ìgbà. ẹgbàá bàbá ẹ̀ gbé wa kó ìjọ fún ìdílé lọ bí gbé wọn pọ̀ sí. ee àwọn àdúgbò àgbéyàwó mi fóònù mi ń lè pariwo wọn kò sí bátìrì kankan mẹ́wàá ẹ̀ ní. àbí. wọ́n ti àjẹ náà ni. 16. Oui, oui, c'est ça. Et títí ìjọba wọ́n ní ti chájì nínú. Ilé ọba kí wọ́n ṣe tuntun náà lè báyìí. Náà mi. Náà mi, ó fòrò. Ní kí ṣe wá tuntun? Ah, Kò kiri náà nígbà tó ní fóònù fíìkì mọ̀ra fún àti fún mọ̀ra hmm, fún. Òkè ẹgbẹ́ àwọn fóònù lẹ́dà. 我这边记得都记不了多少。 bàbá bàbá òun rèdè kan ó kú. ìyá nílẹ̀ yìí ọmọ ní méjì. ṣé ìpanu kàwọn tí à ń gbé ọ̀nà. ìyá ó rẹ̀. àti ìlú mọ́. ẹ̀rí ọlọ́bẹ̀. máa ń bí ọ̀dọ̀ àbúkọ̀díjà ni. àti bọ́ ti yàfọ́ ń wèdè. ibà wọn yẹn wà ń bẹ ah, ibi lọ́yà wà ń bẹ pẹ̀lú. ọmọ tó ń rẹ ọ̀dọ̀ àbúkọ̀díjà ń kọ́ ní sè. ẹni tí wọn ti ráyè sọ̀rọ̀. ẹ̀rí jẹ́. oníṣẹ́ èmi àti wọn ò ráyè sọ̀rọ̀. sọ́yìn náà kíkọ̀ wọn. Hmm. kí ló dé wà lé oúnjẹ wálé. Hmm, ilé wọn Látàrí wọ̀, látàrí ní ọmọ àgbà níjọ. Ìgbà tí mo, ìgbà tó ra àtọ̀wọ́n kàbáyé náà kọ́ ni, àti kọ̀ǹkan náà ní lálàkàbáyé. òun lèmi lò dáadáa tí wàá sàkìlò ra olùgbà rẹ tí wàá sàkìlò ra. inú títí àrítẹ̀mí ìwọ ní àìtọ́wọ́ mi ìwọ ní wọ́n kọ́ ń 哎，俺我一走，我我老多花板你猜一用我。我也没看，就是两眼。 Solar Proverb CSC. double confirmation. Double. double confirmation. Amen. Prominent. That's of control. Declaration. This is certificate. That certificate. I Declaration. Mind declaration. You copy for the wine. This is declaration. Certificate. This is authority. AV. diabetes. Look at Okay. Yes, yeah. Let's see that search. Data for the Data solution. Data for that solution. Structure trigger table. Change of name for click. EVN. SVN. béèrè. ilé ìwé ìrọ̀rùn tó wà lórí ìbùkún tó bá wọn ilé mi. fẹ́ràn